Matthew, orí kẹtàdínlọ́gbọ̀n. Nígbà tí ilẹ̀ mọ́, gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbà ìlú jọ foríkorí nípa ọ̀ràn Jésù kí wọ́n lè pa á. Wọ́n dè é, wọ́n bá fà á lọ láti fi lé Pílátù, gómìnà lọ́wọ́. Nígbà tí Júdásì, ẹni tí ó fi Jésù fún àwọn ọ̀tá rí i pé a dá Jésù lẹ́bi, ó ronúpìwàdà, ó bá lọ dá ọgbọ̀n owó fàdákà padà fún àwọn olórí àlùfáà àti àwọn àgbà ó ní. mo ṣẹ̀ ní ti pé mo ṣe ikú pa aláìṣẹ̀. wọ́n bá dá a lóhùn pé. èwo ló kàn wá nínú rẹ̀ ẹjọ́ tìrẹ ni. júdásì bá da owó náà sílẹ̀ nínú tẹ́ḿpìlì ó jáde ó bá lọ pokùnso àwọn olórí àlùfáà mú owó fàdákà náà wọ́n ní. kò tọ́ fún wa láti fi sínú àpò ìṣúra tẹ́ḿpìlì mọ́ nítorí owó ẹ̀jẹ̀ ni. lẹ́yìn tí wọ́n ti forí korí wọ́n fi owó náà ra ilẹ̀ amọ̀kòkò fún ìsìnkú àwọn àlejò ìdí nìyí tí a fi ń pe ilẹ̀ náà ní ilẹ̀ ẹ̀jẹ̀ títí di òní olónìí báyìí ni ohun tí wòlíì jeremáyà wíṣẹ nígbà tí ó sọ pé. wọ́n mú ọgbọ̀n owó fàdákà náà iye tí a dá lé orí ẹ̀mí náà nítorí iye tí àwọn ọmọ ìsẹ́lẹ̀ ń dá lé ènìyàn lórí nìyí wọ́n lo owó náà fún ilẹ̀ amọ̀kòkò gẹ́gẹ́ bí olúwa ti pàṣẹ fún mi. Jésù bá dúró síwájú gómìnà gómìnà bi í pé. ìwọ ni ọba àwọn Júù bí? Jésù ní. ó ti fi ẹnu ara rẹ̀ sọ ọ́. ṣùgbọ́n bí àwọn olórí àlùfáà àti àwọn àgbà ti ń fi ẹ̀sùn kàn án tó kò fèsì rárá nígbà náà ni Pílátù sọ fún un pé. o kò gbọ́ irú ẹ̀sùn tí wọ́n fi ń kàn ọ́ ni. ṣùgbọ́n Jésù kò dá a gbólóhùn kan ṣoṣo. So -so tí ó fi jẹ́ pé ẹnu ya gómìnà púpọ̀ gẹ́gẹ́ bí àṣà ní àkókò àjọ̀dún gómìnà a máa dá ẹlẹ́wọ̀n kan sílẹ̀ fún àwọn ènìyàn ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́ ní àkókò náà ẹlẹ́wọ̀n olókìkí kan wà tí ó ń jẹ́ Jésù Bàrábà nígbà tí àwọn Júù pèsè Pílátù bi wọ́n pé. ta ni kí n dá sílẹ̀ fún yín Jésù Bàrábà ni tàbí Jésù tí ó ń jẹ́ Mèsáyà pílátù ti mọ̀ pé nítorí ìlara ni wọ́n fi mú un wá sọ́dọ̀ òun nígbà tí pílátù jókòó lórí pèpéle ìdájọ́ ìyàwó rẹ̀ ránṣẹ́ sí i ó ní. má ṣe lọ́wọ́ nínú ọ̀ràn ọkùnrin olódodo yìí nítorí pé mọ́jú òní ojú mi rí nǹkan lójú àlá nípa rẹ̀. àwọn olórí àlùfáà àti àwọn àgbà ti rọ àwọn ènìyàn láti béèrè fún bárábà kí wọ́n pa jésù gómìnà bi wọ́n pé. ta ni nínú àwọn méjì yìí ni ẹ fẹ́ kí n dá fún mi. wọ́n sọ pé. báràbà báràbà bi wọ́n pé. kí ni ẹ fẹ́ kí n ṣe sí jésù tí ó ń jẹ́ mẹ̀sáyà. gbogbo wọn dáhùn pé. Pílátù bi wọ́n pé ohun burúkú wo ni ó ṣe ṣùgbọ́n wọ́n túbọ̀ kígbe pé nígbà tí Pílátù rí pé òun kò lè yí wọn lọ́kàn padà àti pé rògbòdìyàn fẹ́ bẹ́ sílẹ̀ ó mu omi ó fọwọ́ rẹ̀ níwájú wọn ó ní. n kò dọ́wọ́ nínú ikú ọkùnrin yìí ẹ̀yin ni kí ẹ mójútó ọ̀ràn náà. gbogbo àwọn ènìyàn náà dáhùn pé. kí ẹ̀jẹ̀ rẹ̀ wà lórí àwa àti àwọn ọmọ wa. pílátù bá dá bárábà sílẹ̀ fún wọn lẹ́yìn tí ó ti pàṣẹ pé kí wọ́n na jésù ní pàṣán ó fi lé wọn lọ́wọ́ láti kàn má àgbélébùú àwọn ọmọ ogun gómìnà bá mú jésù lọ sí ibùdó wọn gbogbo wọn bá péjọ lé e lórí wọn bọ́ ẹ̀wù rẹ̀ wọ́n wá fi aṣọ àlárì bò ó lára wọ́n fi ẹ̀gbọ́n hun adé wọ́n fi dé e lórí wọ́n fi ọ̀pá sí ọwọ́ ọ̀tún rẹ̀ wọ́n wá kúnlẹ̀ níwájú rẹ̀ wọ́n fi ṣe yẹ̀yẹ́ wọ́n ń wí pé. bẹ́ẹ̀ ni wọ́n ń tutọ́ sí i lára wọ́n mú ọ̀pá wọ́n ń kan án mọ́ lórí nígbà tí wọ́n ti fi ṣe ẹlẹ́yàtẹ́rùn wọ́n bó aṣọ àlàárì náà kúrò lára rẹ̀ wọ́n fi tirẹ̀ wọ̀ ọ́ wọ́n bá mú un lọ láti kàn mọ́ àgbélébùú nígbà tí wọ́n jáde lọ wọ́n rí ọkùnrin kan ará kírénì tí orúkọ rẹ̀ ń jẹ́ símónì wọ́n bá fi ipá mú un láti lu àgbélébùú jésù nígbà tí wọ́n dé ibi tí wọ́n ń pè ní gọ́gọ́tà ìtumọ̀ èyí tí í ṣe ibi agbárí wọ́n fún un ní ọtí kíkorò mu nígbà tí ó tọ́ ọ wò ó kọ̀ kò mú un nígbà tí wọ́n kàn án má àgbélébù tán wọ́n pín aṣọ rẹ̀ mọ́ ara wọn lọ́wọ́ wọ́n ṣẹ́ gègé láti mọ èyí tí yóò kan ẹnìkọ̀ọ̀kan wọn wọ́n bá jókòó níbẹ̀ wọ́n ń sọ wọ́n fi àkọlé kan kọ́ sí òkè orí rẹ̀ wọ́n kọ ẹ̀sùn tí a fi kàn án síbẹ̀ pé eléyìí ni jésù ọba àwọn júù wọ́n tún kan àwọn ọlọ́ṣà méjì mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ ọ̀kan ní ọwọ́ ọ̀tún èkejì ní ọwọ́ òsì rẹ̀ àwọn tí ó ń kọjá lọ ń sọ ìsọkúsọ sí i wọ́n ń já apá mọ́nú wọ́n ń sọ pé. ìwọ tí yóò wó tẹ́ḿpìlì tí yóò tún un ní ọjọ́ mẹ́ta gba rẹ là bí ọmọ ọlọ́run bá ní ọ sọ̀kalẹ̀ kúrò lórí àgbélébù. bákan náà ni àwọn olórí àlùfáà àti àwọn amòfin àti àwọn àgbà àwọn náà fi ṣe ẹlẹ́yà wọ́n ń sọ pé. àwọn ẹlòmíràn ni ó rí gbàlà kò lè gba ara rẹ̀ là ṣé ọba Ísírẹ́lì ni kí ó sọ̀kalẹ̀ nísinsìnyí láti orí àgbélébù a ó gbà á gbọ́ ṣé ó gbẹ́kẹ̀lé Ọlọ́run ni kí Ọlọ́run gbà á sílẹ̀ nísinsìnyí bí ó bá fẹ́ ẹ ṣe bí ó sọ pé ọmọ Ọlọ́run ni òun. bákan náà ni àwọn ọlọ́ṣà tí wọ́n kàn máa àgbélébù pẹ̀lú rẹ̀ fi ṣe ẹlẹ́yà láti agogo méjìlá ọ̀sán ni òkòkò ti gbogbo ilẹ̀ títí di agogo mẹ́ta ọ̀sán nígbà tí ó tó nǹkan bíi agogo mẹ́ta ọ̀sán jésù kígbe ní ohùn rara pé eli eli lè má sábàkítà ni. ìtumọ̀ èyí ni. ọlọ́run mi ọlọ́run mi kí ló dé tí o fi kọ̀ mí sílẹ̀. nígbà tí àwọn kan tí dúró níbẹ̀ gbọ́ wọ́n ní. ọkùnrin yìí ń pe èlíjà lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀kan nínú wọn sáré ó ti kankan bíi kàìnkàìn bọ inú ọtí kíkan ó fi sórí ọ̀pá láti fi fún un mu ṣùgbọ́n àwọn yòókù ń sọ pé. fi sílẹ̀ jẹ́ kí a wò bí èlíjà yóò wá gbà á là. jésù bá tún kígbe tòò ó mí kanlẹ̀ ó bá dákẹ́ aṣọ ìkélé tí ó wà nínú tẹ́ḿpìlì ya sí méjì láti òkè dé ilẹ̀ ilẹ̀ mì àwọn òkè sán òkúta inú bojì sí a sì jí ọ̀pọ̀ òkú àwọn olódodo dìde wọ́n jáde kúrò nínú ibojì lẹ́yìn tí jésù ti jí dìde wọ́n wọ jerúsálẹ́mù lọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó rí wọn nígbà tí ọ̀gágun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ tí wọ́n ń sọ jésù rí ilẹ̀ tí ó mì àti gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ẹ̀rù bá wọn púpọ̀ wọ́n ní. nítòótọ́ ọmọ ọlọ́run ni ọkùnrin yìí. ọ̀pọ̀ àwọn obìnrin wà níbẹ̀ tí wọ́n dúró ní òkèèrè réré tí wọ́n ń wo ohun tí ó ṣẹlẹ̀ àwọn ni wọ́n ti ń tẹ̀lé Jésù láti Gálílì tí wọ́n ń ṣe ìránṣẹ́ fún un Magdalene wà lára wọn àti Màríà ìyá Jákọ́bù àti ti Jósẹ́fù àti ìyá àwọn ọmọ Sébédè. nígbà tí ó di ìrọ̀lẹ́ ọkùnrin ọlọ́rọ̀ kan ará Arimatia tí ó ń jẹ́ Jósẹ́fù wá òun náà jẹ́ ọmọ ẹ̀yìn Jésù ó tọ̀ Pílátù lọ láti béèrè òkú Jésù pílátù bá pàṣẹ pé kí wọ́n fún un nígbà tí jósẹ́fù ti gba òkú náà ó fi aṣọ funfun tí ó mọ́wé e. ó tẹ́ ẹ sí inú ibojì rẹ̀ titun tí òun tìkálára rẹ̀ ti gbẹ́ sí inú àpáta ó yí òkúta ńlá kan dí ẹnu ọ̀nà ibojì náà ó bá kúrò níbẹ̀ maria magdalene àti maria kejì wà níbẹ̀ wọ́n jókòó ní iwájú ibojì náà ní ọjọ́ kejì ọjọ́ tí ó tẹ̀lé ọjọ́ ìpalẹ̀mọ́ àjọ̀dún àwọn olórí àlùfáà àti àwọn farisi wá sọ́dọ̀ pílátù wọ́n ní. alàgbà a rántí pé ẹlẹ́tàn ní sọ nígbà tí ó wà láàyè pé lẹ́yìn ọjọ́ mẹ́ta òun ó jí dìde nítorí náà pàṣẹ kí wọ́n ṣọ́ ibojì náà títí di ọjọ́ kẹta bí a kò bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lè wá jí òkú rẹ̀ lọ wọn yóò wá wí fún àwọn ènìyàn pé ó ti jíǹde kúrò nínú òkú ìtànjẹ ẹ̀kejì yóò wá burú ju ti àkọ́kọ́ lọ. pílátù bá dá wọn lóhùn pé. ṣé bí ẹni olùṣọ́ ẹ lọ fún wọn ṣọ́ ibojì náà bí ó ti tọ́lu ju yẹn. wọ́n bá lọ wọ́n ṣí ẹnu ibojì náà wọ́n fi èdìdì sí ara òkúta tí wọ́n gbé dí i wọ́n sì fi àwọn olùṣọ́ síbẹ̀ pẹ̀lú.